kama kuro kama ká má jalè ẹni tó kọ́kọ́ fẹ́ kú dírí tòótọ́ ni o kò ń ṣe o kó tó di wípé sáré àfẹ́ Kudi girlfriend MC Olúọmọ ni Kudi jẹ́ àwọn nǹkan tó fẹ́ MC tó fa wàhálà fún MC mò ń sọ yìí o ó fẹ́ yàwó níwà yàwó ó máa ń gba yàwó níyàwó ṣó ti yé bẹ́yẹn mò ń sọ pé ìyàwó kẹta tó wà MC girlfriend Wàsíù ni tọ́pẹ́ lórúkọ ẹ̀ tó wá ní mo purọ́ kó jáde kó wá búra sí ẹnìkan ọmọ tó ṣe kíní ọ̀fíìsẹ̀ tó ń pè ní ọmọ ògúnde ògúngbè ìyàwó ògúngbè tó ń sọ pé mc ló ń fẹ́ wàsíù wọn jọjọ ń pin gbogbo wọn jọ pin sọ́wọ́ ni. ó bá àwọn àǹtí yẹn bọ̀ tí ẹ má. okay you know that you are going to hear the truth from here God bless you for saying that we don't lie here okay so I'm going to post Koko video okay ẹ̀yin èèyàn wa àmọ́ kí káàbọ̀ sí orí channel Ibe Lotsport TV níbi tá a ti mú gist àti entertainment wá fún yín ní ọlọ́kan òjọ̀ kan Madam Auto-Bola àwọn la gbé wá sí orí channel wa hmm, eh, lórí ọ̀rọ̀ tí ó jàrìnrìn nípa lórí àwọn ìyàwó Koko Zaria méjèèjì ìyàwó ilé àti bíbí màmá so ọ̀rọ̀ tó fẹ́ sọ rẹpẹtẹ lórí ọ̀rọ̀ yìí so ah, jẹ́ ká lọ ká lọ gbọ́ ohun tí wọ́n fẹ́ sọ àtàbàdẹ ah, tí gbọ́ ẹ má gbàgbé kẹ́ bá wa like kẹ́ bá wa subscribe kẹ́ bá wa comment oh, ẹ ṣeun. olórí burúkú ni bọ̀bọ̀ yẹn náà ṣé o mọ̀ pé lẹ́ẹ̀kan tí mo kó lórí kínní tó sọ pé mi ò mọ́ ní mo fẹ́ sọ̀rọ̀ ó ní tán bá bí ẹrẹ wọn ò bí ẹrẹ ọlọ́ọ̀lẹ́ Elédùmarè torí yín tẹ́ máa ti ẹ̀fẹ́ alẹ́ pé ìfọ̀ ìfọ̀ àgbọ̀ngbà tí mo wà ní Nàìjíríà yàtọ̀ sí kékeré lọ́bọ̀ ọmọ mi ní skul kí ló lè ṣe mo máa ń ṣèdè mọ́ yín ni ẹ̀yin wèrè wo because ẹ nífẹ̀ẹ́ kan pariwo yín ayé dẹ̀ ti gbọ́ nísìnyí gbogbo ògbóró ti mọ̀ pé you are not a good person kí là mí yín ẹ̀yin kí là ń go okay so now I want to tell you nothing but the truth you see I don't know that girl but I know Kudi very well Kudi knows me because ṣé Kudi àti Bímbọ́ ni ọ̀rẹ́ ni àbí òun àti Búkì àkọ́bí ta làkọ́bí ṣé Búkì ni àbí Bímbọ́ okay Búkì ni. Eh, Bukky Success òun ni first born àti rẹ̀ mọ́ right òun àti Kúdílé ọ̀rẹ́ so but òun kọ́ ló ń sọ̀rọ̀ fẹ́ mi ò you know but you know I know mo ṣe mọ̀ pé mo pé mo mo rent ilé nílé kó so kó sáré àrí and I will talk about uh, Mr. Igwe too let me even start with Igwe <laughs> that's funny to me girl. you see <laughs> oh <laughs> oh God want to laugh. I, laughing since in but I don't want to. It's not funny, you know. You know, because at times you need to be when you are praying, you are fasting like that. You need to be praying. You need to be born. Le kala le juma re. See, Mumbo, Igwe má jẹ́ gbàgbé, Igwe, Igwe igwe, igwe, tẹ jẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ láti <laughs> Igwe. mísà ẹ̀bùn olóyèdè mo ti drag igwe ní bìkínì on my chat ní like five years ago <laughs> you know because he's very close so I know him he's close to MC he's close so he came to my house before you know what funny to me do you know this igwe that saw money that said eh, somebody is giving begging him so to shout out for him I mean for her and she refused do you know mr uh, eh, Mr. Eboloide asked me for money that time that he want to go to London and she bought him ticket. But that time, kosowole, He was asking me, I didn't give him more. Oh. But somebody now gave him money for you to know that. and ẹlòmíì gan wọ́n kówó dání, wọ́n ní kó gba owó wá ní ìwọ. <laughs> Nígbà mo gbọ́ ọ̀rọ̀ yẹn, ó dàbí kí n gbọ́, kó sọ pé K1 pé eh, àwọn ọkọ̀ with all your atrocities, with all the evil that I, you know, owó wọn á rùn sí ẹ owó ẹ sábọ̀dù rùn sí igwe <laughs> to God ask him he he ask me for money that that time that you want to go to London that I you bought him as you get him a ticket that you bought him a ticket but that time kò sówó lẹ̀ I didn't have money like mi ò ní kò yọlẹ̀ láti ra because Bukata pọ̀ gan ṣó ti yé ìgbà tó wá bá mi yẹn ni ọmọ Ìjẹ̀bú Òde kan wọ́n máa ṣe tán máa ní mò ń bú Jẹ̀bú ọmọ ìjẹ̀bú kan báyìí tó ah ọjọ́ oh, jẹjẹjẹ i don't want ah jìjìjìjì ó wá tọrọ lọ́ọ̀ mi i bought him ticket ẹni tó wá ra ticket mo ra ticket fún yẹn ó ní ṣọ́ọ̀bù o ó bá yé ọmọ yìí mọ̀ kan jẹ́ níbẹ̀ yẹn o mi ò fẹ́ go dìpà ọ̀rọ̀ Koko Zaria la fẹ́ sọ ó lè ní Koko Zaria Koko Zaria ń gbọmọ gbọmọ gbọmọ ìwà burúkú wà lọ́wọ́ Koko Zaria tẹ́ bá wọlé Koko Zaria òtẹ́ Koko Zaria ẹ máa bá àjálẹ̀ ńbẹ̀ àjálẹ̀ Koko Zaria is a ritualist ẹ gbọ́ àbẹ́ ìdáhùn ó ti yé tó bá ti di lọ́dà kó máa gbọ́wọ́ òṣì ẹ̀yẹn kó máa ṣe ó ti yé bẹ́ẹ̀ yẹn so kò sí peace for you Koko Zaria a lè má da ẹ lóhùn a lè má sọ̀rọ̀ ṣùgbọ́n tó bá tún ti tó time kó máa tún sọ̀rọ̀ ṣó ti yé bẹ́ẹ̀ yẹn ẹ̀hẹ́ ẹ̀hẹ́ ṣé o mọ̀ pé now Koko Zaria Koko Zaria hmm. Kudi ìyàwó Koko Zaria kò ń ṣòun ni first born àmì kí ṣòun ni first wife Koko Zaria ṣe mọ̀ pé Ìjẹ̀bú náà ni Kudi Kudi in fact ká má kúrò ká má jalè ẹni tó kọ́kọ́ fẹ́ Kudi rí tòótọ́ ni o kò ń ṣe rọ́ o kó tó di wípé Zaria fẹ́ Kudi girlfriend MC Olúọmọ ni Kudi jẹ́ ṣóńgbọ́n ẹ̀yin tẹ́ bá tí ó bá ń sọ pé ó ń dùn ẹ ó ṣe kíni kan ó ṣe kíni kan girlfriend olú ọmọ MC olú ọmọ Musiliu ló kọ́kọ́ fẹ́ Kudi ìyàwó Koko Zaria àkòdẹ̀ jẹ́ tuntun fún wọn ṣé rí gbogbo ìgbà wọn máa ń post ni ṣe mọ̀ bóyá wọn máa ń post lójú mi kì í máa ṣó ti yé bẹ́ẹ̀ wọn máa ń post they be stalking all these people kò sí nǹkan tó máa fi bò ó tí wọ́n bá lo obìnrin tó náà irú kí lorúkọ ẹ̀ náà ń sìn o irú Tọ́pẹ́ tó jẹ́ mi ìyẹn o wọn irú Tọ́pẹ́ tó jẹ́ ìyàwó MC kò tí dọ́dọ̀ tiẹ̀ ń sìn girlfriend Wàsíù ni wọ́n ló jẹ́ kó tó di pé MC gbà lọ́wọ́ ara nǹkan tó fa wàhálà fún MC secretly mò ń sọ yìí o ara nǹkan tí ó fa wàhálà fún MC kò ṣe rọ o ó ti yé Kúdí ìyàwó Zaria but ẹ̀yin èèyàn tí bá ti play àmì tí bá ti gbé kíní Koko Zaria ìyàwó ẹ̀yẹn síbẹ̀ ẹ lọ lísìsì Koko Zaria involved in baby factory ìgbà kan wà níbẹ̀ yẹn tí mo sọ pé mo gbọ́ nípa ìbejì ẹ̀ mo ti ẹ̀ gbọ́ pé wọ́n ní ìbejì tó kọ́kọ́ bí bóyá ètò ń bí gangan fúnra rẹ̀ bó ní ó lẹ̀pọ̀ ní àbí kankan ṣó ti yé mo sọ níbi báyìí about four years ago ṣé four years or five years ago ṣó ti yé yín so ní girlfriend ìyàwó tó bímọ fún Zaria yẹn tó wà ní American sin now saying that Koko Zaria and the wife could be involved in baby factory tí wọ́n bá ní Zaria ò involve nínú anything tó bá ló involve nínú anything don't doubt it Saria, and you will listen to it I don't want to play it I will just show you part of it but you are going to listen to I put the full video on my platform listen to the, the lady ṣotiye ó ní ṣẹ́ǹ tí Koko Zaria bá ti nà kúdí orí kò ti fẹ́ rí ni kó tó di pé ó Koko kó tó di pé ó wá bímọ Koko Zaria in fact so wọ́n ti máa ń jọ ṣòṣì bí olórí burúkú tó yẹ pé wọ́n máa yọ obìnrin kan kúrò nínú ilé tó máa fi míì sí àwọn to fa mc To ń fa wàhálà fún mc mò ń sọ yìí o ó ń dọ̀yàwó níyàwó ó ń fẹ́yàwó níwà yàwó ó máa ń gba yàwó níyàwó ṣó ti yé bẹ́ẹ̀ yẹn mò ń sọ pé ìyàwó kẹta tó wà lọ́wọ́ mc girlfriend Wàsíù ni tọ́pẹ́ lórúkọ ẹ̀ to wá ní mo purọ́ kó jáde kó wá búra sí ṣó ti yé mhm. so Kudi Kudi. Kúdí àbí mo parọ́ ṣé mo parọ́ mọ́ ẹ torí pé hmm, gbogbo ìwà ló pé sọ́wọ́ sáríà ṣó ti yé bẹ́ẹ̀ yẹn ẹ̀ so Kúdí náà dẹ̀ jáde wò pé ah, kí bèbí tó blast òun sí títì aṣẹ́wó lòun o nígbà tó ń ṣe lọ sọ́dọ̀ àǹtí Ayọ̀ Balógun lady àǹtí tó máa ń kọ sọ̀ni tó ń kọrin bíi sọ̀ni adé yẹn ni òun tó sọ kọrin bíi ọ̀básọ̀ni yẹn òun ni Ayọ̀ Balógun àbó nǹkan òun náà ni ṣó ti yé bẹ́ẹ̀ yẹn Hmm. so onígbà tó máa ń lọ kí ló máa lọ ń ṣe ń bẹ̀ aṣẹ́wó ni runs ni ṣe mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa gbọ́ tó máa ń pa òwe pé owó lè òun lọ́kọ aṣẹ́wó àwọn mọ́dúrà àwọn kidnapper àwọn ọmọ burúkú ni wọ́n máa ń fẹ́ kò sí wọ́n ṣe lè ní fígọ̀ tó dáa tó ṣé ó ti yé so èyí tó wà ní Amẹ́ríkà yẹn náà ibi tí mo jókòó sí ọ̀dọ́ òǹgbà kan wà tó yẹ pé wọ́n gbé sórí kí lorúkọ ẹ̀ tó ń drag àdùnní tó ń gbé wá fún mi tó ní kó máa gbé wá fún mi báyìí tí wọ́n ẹ ti understand àdùnní gbogbo wọn yẹn kírù ìwọ tó fọ́n ìbẹ́ yẹn tó tí ìbímọ rí tó wà educated ó wá ń bu ipe kò lè mọ̀wé kò mọ̀wé kan kò mọ̀wé kà kí ló rí lára ẹ̀ kí ló bí ṣe wà yìí bí ṣe wà yìí tí mo tí mo tún ti dàgbà jù yín lọ yìí kò sí èèyàn kò lè fẹ́ anybody anyhow ó ti yé bẹ́ẹ̀ yẹn anyway ṣá Kudi ṣá girlfriend MC ni kó tó di pé wọ́n tó fún short up eh, first first wife Koko Zaria tó bí first born ẹ̀ yẹn fún ìyá ṣọ́tọ̀ ṣótiyé ó ní wọ́n dọ́gbọ́n plan fún torí pé wọ́n fẹ́ gbé kúdí torí wọ́n ti jọ lọ wọ́n ti jọ lọ ṣe wọ́n jọ ṣe gúrùpù àjálẹ̀ gúrùpù wọn ṣótiyé ìjẹ̀bú àǹkò ṣótiyé bẹ́ẹ̀ yẹn so wọ́n lé kúdí mi ò bó ti sọ sórí yẹn rí o tẹ́ bá lọ rí mi o lórí mi díẹ̀ ó wà ń bẹ̀ mo sọ fún gistẹ̀ but èmi ò fẹ́ mi ò ráyè fún orí burúkú for now ṣótiyé but kúdí o kúdí o tó ló máa lọ́mọ mc ẹ máa sọ pé ó ti dóhun ó ti ṣe girlfriend mc ni kó tó pẹ́ fẹ́ sáríà bẹ́ẹ̀ náà dẹ̀ ní gbogbo wọn gbogbo wọn yẹn wọ́n máa exchange gbogbo obìnrin tó wà lọ́wọ́ wọn wọ́n ti wọ́n máa jọ exchange ẹ̀ ni ìmí ìwà afẹ́ wọ́n lè wà afẹ́ pátápátá kí mi wà afẹ́ pátápátá ètò àti wà afẹ́ pátápátá ó máa dìjà ó máa di wàhálà sotiye so ní gbogbo wọn ní mìtí ní àárín wọn yẹn wọ́n máa sọ ẹ tó bá ti fẹ́ tòṣẹ sí ẹ lórí ẹ sórí kí ni ẹ tó lè sọ pé òfẹ́ wà sí o fẹ́ wà sí rí ẹ kí wàá sọ pé torí bẹ́ẹ̀ olùfẹ́ nìkan ẹ ìyàwó wà sí gan ẹ ìyàwó last born last wife mc yẹn tọpẹ́ wàsíù ọwọ́ wàsíù ló ti gbà á ẹ̀ ń gbọ́ lára àwọn nǹkan kì í dẹ̀ ṣe yẹn nìkan ọmọ tó ṣe kí ní ọ̀fíìsẹ̀ tó ń pè ní ọmọ ògúndè ògúngbè ìyàwó ògúngbè tó ń sọ pé mc ló ń fẹ́ wàsíù wọn jọjọ ń pin gbogbo wọn jọ pin sọ́wọ́ ni all of them àti gbogbo àwọn àǹtí yẹn bọ̀tẹ̀ má jẹ́ kẹ́ fi wọ́n lẹ̀ àwọn tó jẹ́ bí gúrùpù tó ti dàgbà bíi fifty something yẹn ẹ jẹ́ ká fi wọ́n lẹ̀ bí wọ́n ṣe ń ṣe fún wọn nìyẹn àti àwọn màmá wọ̀nyẹn tó ti ẹ̀ tó stage kan báyìí yóò ti yé tó use dára mọ́jọ́dì mọ́ ṣe yí o so when you see these people don't believe that you have seen somebody eléyìí tó sọ pé ó wà lórí mídíà yẹn náà sáré a máa fẹ́ sábọ́ọ̀dù ẹ máa gbọ́ ẹ máa rí ẹ máa cast lórí ijọ́ mẹ́ta ẹ̀ ó máa tó cast èyí tó máa sẹ́pẹ́ ọmọ òun ni ọmọ òun ni wọ́n lè jọ máa ṣe wọ́n lè jọjọ máa ṣe I mean wánkíwánkì lórí fídíò bẹ́ẹ̀ ni kò ṣe lásán I just, you know bó ṣe wà yẹn náà àti ẹ̀ ní kó tó bá tiẹ̀ fẹ́ kó òun àti ẹ̀ tiẹ̀ jọra wọn ṣé ti yẹ yín bẹ́ẹ̀ yẹn so Koko Zaria ẹ gbogbo ohun tí wọ́n bá sọ tí gẹ́ẹ̀ tó wà lamẹ́ríkà yẹn bá sọ kò parọ́ mọ́ o ṣé ti yé kò parọ́ mọ́ ó ní Koko Zaria lè pa irú ọtí ọ̀lálẹ́ ó ní kò sí ọtí ò lè pa ó ní ìgò tán láwòrí lórí ó ní gẹ́ẹ̀ ó ní Koko Zaria ló máa ní kọ́ lọ fẹ́ Koko Zaria ló ní kàn fọmọ lórí torí ẹ̀ ló ṣe gbé kúrò lórí stage ẹni tí ò bá mọ Koko Zaria wo ṣe ẹ rí story kan mo dárúkọ bọ̀bọ̀ kan kò yẹ kí n dárúkọ ẹ̀ níjọ́ yẹn tó ń pè ń gódì yẹn kérúbù and ló ń lọ ọmọ Ondo township ni ó wà educated kò dẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn normally tí ò bá bá Koko Zaria ṣiṣẹ́ ó lè má yàwó ìtótó ó lè má yàwó ì when you see that guy you wà máa rí pé calm person ni tí Koko Zaria bá sọ pé kó gbé ìbọn fún yàn ó máa gbé ìbọn fún ni Koko Zaria ló pe Láwórì sọ̀kalẹ̀ lórí stage ó ní kó lọ pè wá torí pé tó bá lọ ní kó lọ ṣe ní orí pulpit orí stage pátì yẹn máa dàrú wọ́n dẹ̀ máa mọ̀ pé yes òun ló you know ó wá fi sísẹ̀mù pé ó wá sí ọ̀dọ̀ ẹ̀ ó dẹ̀ nìkan fọ́gò mọ́ lórí tí bọ̀bọ̀ yẹn bá kú ní ọjọ́ yẹn because ó fẹ́ kó gbọ́ pé ẹnìkan ti kú à ń sọ fún yín pé ó máa ń lòyàn ó ń ṣe ritual ẹ ti understand ó ń ṣe ritual reason tó dẹ̀ fi lọ sí ọ̀dọ̀ ẹ sábọ̀dọ̀ ń yẹn tó lọ dúró síbẹ̀ because ó bìlì pé Esabod lè conquer anybody you understand me ó bìlì pé Esabod can go for anybody you understand what I mean and a lot of things ẹ tún rí pé wọ́n gbé marketing. ẹ rí ó ní gba ó gba tó ó ní albert tó ní òun gbà lọ́wọ́ ẹnìkan lóṣòdì ẹni tó lòun gba albert lọ́wọ́ ẹ̀ lóṣòdì yẹn do you know what tó ló ń sanwó àti kí lorúkọ kendu kendu tó jẹ́ pé òun ló fẹ́ bá òun àti ṣé mo pé mo sọ ń gbà kendu pé òun ni kí lorúkọ ẹ̀ kí lorúkọ ẹ̀ Jennifer funke Akíndélé ṣó ti yẹyin mẹ́yẹ tí mo sọ ń gbà yín pé bí ó ṣe fẹ́ tí wọ́n dà sí lọ́wọ́ torí pé ó ṣe advert kan inú ilé máa jókòó sí tán máa gbé story wọn wá fún mi mi mọ̀ ni do you understand what I mean I know these people Zaria ó wà ọ̀rọ̀ tó di kọ́ Zaria òun ni master planner òun ló ń gbogbo ìgboro Ọ̀ṣọ́dì yẹn àti gbogbo Nàìjíríà I mean Yoruba. Um, eh, yẹn Zaria ló ń da gbogbo I tell you a lot of people go. ọgbà tí fídíò ṣì wá ṣe kíní náà ṣe ẹ̀dá MC mọ́ ọ Zaria ni wọ́n máa ń rò pé òun lẹ́mísí ibi tí Zaria gbóná dé ní oògùn àti ní gbogbo ìkà ṣíṣe àwọn ọ̀gá ẹ̀ MC yẹn gan ó máa ń kúrò lọ́fíìsì ẹ̀ ẹni tó bá mọ ọ́fíìsì MC ìkọ̀kọ̀ èèyàn ló mọ ọ́fíìsì MC ọ́fíìsì Zaria ni MC máa ń resume every day ẹ̀ ń down. Office is Coco Saria. Zaria ni gbogbo wọn máa péjọ sí tó máa fẹ́ rí Zaria tó máa fẹ́ rẹ́ MC gan ṣé irọ́ ni àbótọ́ irọ́kọ̀ irọ́kọ̀ Zaria ló da gbogbo ẹ̀rú Zaria tó bá lo obìnrin tán nígbà yẹn agbe fun. pàṣẹ lo máa kọ́kọ́ lò wọ́n tí pàṣẹ ti lò agbe fun Saria. torí pàṣẹ ati Saria bọ́ ṣe Um òun pàṣẹ ati Saria lo re. rẹ̀ so tó bá ti lò ó tán á gbé fún Zaria tí Zaria bá ti lò ó tán á wá gbé fẹ́m sí bóyá ńgbà yẹn náà níbi tó ti exchange ó ti yé bóyá ńgbà tóun náà lo Kudi tó wá rí i pé òun ò nílé fẹ́ Kudi ló wá gbé fún Zaria pé kó fẹ́ so tó bá lọ ń sọ fún gbàmí pé eh, ondo ó ṣe ó mọ̀ pé ó ti fẹ́ rí torí ẹ̀ tó bá rí obìnrin kan ṣó ti yé ń gbọ̀gbà tó máa sọ̀rọ̀ fún mi tó máa ní ẹ eh, ọ ẹ̀mọ́ kan Zaria yẹn ń kọ́ ẹ̀mí MC yẹn ń kọ́ òun ló ń lo ilé òun ló ń lo ilé ẹmọ ẹmọ nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn nítorí pé ńgbà tí mò ń ṣe ilé mi òun ló ní kó máa ba ilé mi jẹ́ torí pé it was sent by K1 yẹ́n pé mo ní mi ní sọ̀rọ̀ wọn mọ́ mi ní kán dá nǹkan kan padà bọ̀ tí ẹnikẹ́ni tó bá ti jẹ mí lówó tó dẹ̀ jà mí lólè tí ò bá ti san lágbára ọlọ́run ẹ̀mí ẹ̀ lọ́lọ́run máa bá mi fi dì ọlọ́run bá mi gbẹ̀mí ẹ̀ ìyìn níbèrè owó yẹn mọ́ gbọ́n èyí tó bá ti sanwó fún mi tó sọ pé bọ́lá gbá o tí ò bá ti ẹ̀sán pé kó ṣàtì ẹ̀sán pé gbá o nǹkan kò ní ṣe ṣùgbọ́n tó bá tí ò bá ti sanwó fún mi ikú burúkú ẹ̀mí wọn náà máa fi dì kò ń ọlọ́run máa bá mi gbẹ̀mí wọn báyìí tó bá ti wọ́n bá ti wá kú pípípípí ìjà yẹn máa parí ẹ máa kàn rí mi máa bẹ̀rẹ̀ sí fẹ́ yín lórí mídíà ni ṣe ti eyín mẹ́yẹn kì í ṣe rá o torí wọ́n sọ pé tí ò bá ti san owó olówó tó bá ti jẹ gbèsè tí ò bá ti san ó ti yé yín mẹ́yẹn ó lè kú kú òjijì tó bá dẹ̀ kú kú òjijì kò sẹ́ṣẹ̀ ń bẹ̀ ó ti yé gbogbo nǹkan tí mò ń sọ fọlọ́hún nìyẹn so ìyàwó Koko Zaria èyí bẹ́bí bẹ́bí mama ẹ̀ tó wà lamẹ́ríkà ó ní wípé sáré à ń kọ́ òun ló ní kó ń fọ́gò mọ́ lórí ó ní wọ́n sọ pé òun fẹ́ mi sí ó ti yé torí pé bọ́n ṣe máa ń ṣe nìyẹn ìgbà tó wá ń bínú tó ń wòye pé ẹ wọ́n lòun fẹ́ nìkan wọ́n bá òun lórúkọ jẹ́ kò ń ṣe bíbà lórúkọ jẹ́ is in their carcass that's where they live their life you understand me they share obìnrin máa jọ gbogbo wọn yẹn torí ẹ̀ tí n bá rí àwọn obìnrin míì kì í ṣe gbogbo àwọn ìyá yẹn yín bàbá náà tí n bá rí àwọn obìnrin tó ń ṣe tí wọ́n máa ń lò fún gbogbo kinní ojú òkín tì bọ́n ṣe kú òde lè tó bá ti kú òlọ́dọ̀ èlé abọ́sọ́dọ̀ èlé abọ́sọ́dọ̀ èlé abọ́sọ́dọ̀ èlé abọ́sọ́dọ̀ èlé wọ́n fún wọn rand tó bá ti tó wọn rà máa sọ gbẹ pátápátá kò jẹ́ new thing so ẹ̀yin wá rò pé gbogbo ń tà ń sọ máa ṣe là ń parọ́ àparọ́ ṣe bá ti sọ gbó kiri kó tó di pé kó tó di pé kẹ́yìn ẹ̀gọ́ bóyá kó tó di pé bímọ bóyá dẹ̀ ti bímọ káàtì torí mi ò mọ́ yọnísàmì àparọ́ tó bá ti lò wọ́n tán èyí tó bá dẹ̀ wù nínú wọn náà bọ́n ṣe ń lò wọ́n yẹn náà máa fi ṣètùtù ayé àwa la ń já wọn la ń já wọn èèyàn sìn láti sọ pé ìgbà táde ti sọ pé òkè o àwọn obìnrin yẹn o wọ́n ń pa wọn o wọ́n fi wọ́n ṣètùtù o kí ló ń ṣẹlẹ̀ sí wọn o wọ́n ṣe bọ́ sórí ọkùnrin systematically you understand me they use anybody usable but Koko Zaria ó ń fìyàn ṣe àjò wo ó ní Kúdíjáde ẹ òun kó tóun aṣẹ́wó lòun ọkọ òun kúkú mọ̀ sáré àmọ̀ kò ń ṣọkọ òun òun gbàdúrà ní kọ́lọ́hún ṣàánú fún un bó ṣe wà yìí ẹ akánú kó délẹ̀ ní ìmánú tó ṣe bóyá ó wá visa fóun àtàwọn ọmọ ẹ̀ láti kó Nàìjíríà ìyẹn Kúdí kò lè ju visa lọ kírú àwọn irú ẹ̀jẹ̀ àwọn sáré àyẹn sìn wọ́n á kó àwọn ọmọ wọ̀nyẹn wọ́n á kó wọn lọ sí Amẹ́ríkà kó wọn lọ Canada kó wọn káàkiri ìlú tó bá di lọ́la ń sin meanwhile DNA ẹ̀jẹ̀ yìí hmm, wo àwọn ọmọ ọmọ yẹn wọ́n máa rí ìtò máa jọ wọ́n nínú àwọn ọmọ yẹn wọ́n máa rí wọ́n ṣe ń pààyàn ní orílẹ̀-èdè nàìjíríà sí ìlú tó bá lọ develop sí wọ́n máa ṣe kíní wọ́n á dàgbà èyí tó máa bẹ̀ sí pààyàn ó máa wà nínú wọn kò ṣe rọ́ kò ṣe rọ́ because bàbá ńlá wọn bàbá wọn ń pa èèyàn tí ó ní sẹ́mi á wà nínú wọn èyí tó máa jọ bàbá yẹn tó máa jọ sáríà bíi mu ó máa wà nínú wọn but thank God now they are planting them everywhere in the world you understand there is nothing we can do about it. So, Koko saria, Koko saria, òpùrọ́ ni bó ṣe wà tí Esabod ń gbìyànjú tó ń tẹra kókó yẹn ó máa máa ṣe wákìwákì pẹ̀lú ẹ̀ báìbùlẹ̀ lè Kudi ti ń ṣàlàyé systematically torí ẹ̀ tá a bá fi àyè gbà wọ́n bó ṣe wá yẹn tó bá yá Kudi fúnra rẹ̀ Kudi fúnra rẹ̀ àtàwọn obìnrin yẹn àtàwọn tó no náà ìmájáde náà máa wọ Esabod you see wait for it a time is gone because Kudi ti sọ already pé you know what mi ìfẹ́ sọ̀rọ̀ Kudi púpọ̀ ṣé o ti yé bẹ́ẹ̀ yẹn mi ìfẹ́ sọ̀rọ̀ ẹ̀ kò sí ìwọ̀kan tó lè ṣe fún mi o kò lè bú mi àbó ìṣirè ni kò lè bú mi nígbà tí kò lè ó ṣe máa bú mi ó ti yé but in mi ò fẹ́ fi sọ̀rọ̀ ẹ̀ púpọ̀ ni pé tó bá ti yá fúnra ẹ̀ ẹ́ fúnra ara wọn náà ìmọ̀ àwọ̀ ẹ̀sà bọ́ọ̀dù náà máa tú gbogbo àṣírí ẹ̀ síta nígbà tó ti ń sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ kan tó sọ ìyá olórí burúkú tó ṣara ń jọ tó wà lamẹ́ríkà kò fẹ́ sọ pé tó bá dárúkọ pé dublin wọ́n ti mọ̀ pé sábọ̀dù ló ń bá wí Kúdí ti sọ̀rọ̀ bọ̀tẹ́yìn ṣé mo ń gbà mí mi ò ní fẹ́ sọ̀rọ̀ jáde because ọ̀rọ̀ mi ò ń tètè ọ̀rọ̀ yẹn táwọn èèyàn máa ń sọ ògùn yé wọn they just speak ọ̀dọ́ kì í ṣe gbogbo ẹ̀ ló máa yé yín ṣùgbọ́n bó ṣe sọ̀rọ̀ yẹn ó ti yé mi báyìí mo ní ok ok ìyẹn mo fi gbé mo tún fi <laughs> rí mr ebo olóyèdè ni mo do you understand me wọ́n sì ń bọ̀ ẹ sábọ̀dù àmì Koko Zaria dẹ̀ máa ti sọ fún Kúdí lé ó máa ti sọ fún Kúdí bó ṣe wà yẹn do so Esabod àti Koko Zaria àwọn máa máa gbá gbogbo àwọn kẹ́ńdú àbí kí náà ló ń jẹ́ kẹ́ńdú àti àwọn tó ń lọ wá látòṣòdì tó ń lọ wá polówó ilẹ̀ amóní amóní kiri kan four one nine wọ́n máa máa jọ gbá wọn ní owó tó bá gbà tó bá lóun gba ó lè gba three million you know this bí Zaria ṣe máa ṣe nǹkan nìyẹn tó bá fẹ́ nìyẹn ní five hundred thousand ní kó sọ fún ẹ pé five million náà fóun ó ń pa fọ́ irọ́ tó bá wá fara balẹ̀ wá wá fara gbẹgbà wá máa rí pé gbogbo tó sọ irọ́ ni so ó ti kọ́ ẹniyẹn náà ní baba ńlá irọ́ ṣé o ti yé torí ọjọ́ tó ń sọ sórí kan báyìí nípa Ọ̀ṣọ́dì mo wà ní àhá Ọ̀ṣọ́dì tó pé KMC tó jẹ chairman Ọ̀ṣọ́dì yẹn ó ti yé kó tó wá lọ sí Lagos State ṣe mọ̀ pé Ọ̀ṣọ́dì nìkan ló máa ń dárúkọ kò mọ̀ pé Lagos State kìíní ni MC Ed kò mọ̀ o tó bá ń sọ̀rọ̀ bíi kí ló ń sọ̀rọ̀ ségo sí a máa ní lóṣòdì yẹn oṣòdì yẹn torí pé ọmọ ìbàdàn oko ni màdámù yẹn do you understand ọmọ ìbàdàn oko ni wọ́n bọ̀ instead ó kò fẹ́ já gbòòrò because ó ti rí pé ọ̀tọ̀bọ̀lá bá sọ̀rọ̀ báyìí o ọ̀tọ̀bọ̀lá bá sọ̀rọ̀ báyìí ìwọ́n tó ó fẹ́ máa you know ó fẹ́ belong you understand me ó fẹ́ belong but iṣẹ́ rí ngbà míì tá dákẹ́ tá bá ẹ́ tá bá <laughs> tí ojú wa bá tá bá báyìí tá a farabalẹ̀ ojú wa máa rí mú you understand me wọ́n jọ ń gbẹ ẹnìkan ni tí ó bá ń gbé èèyàn kan tí sáré à ṣé èèyàn wá tádẹ̀ máa ba wọn yẹn jẹ́ a máa sọ gbo sórí wọn tó bá ti yá báyìí tó bá di pé ó fẹ́ dìjà òun ló máa nà gbo sórí yẹn àti nà gbo sórí àwọn pípín yẹn fún sọ́wọ́ ẹ́sàbọ̀d ìyẹn á máa drag wọn kẹlẹ̀ mọ́ pé tipẹ́tipẹ́ tọ́ ló ti wà lọ́ndà ẹ́sàbọ̀d ọmọ ìtọ́ ti wà lọ́ndà ẹ́sàbọ̀d bẹ́ẹ̀ ló ti gbé gbogbo iṣẹ́ oríṣiríṣi ló ń gbé wá fún màdámù yẹn Kudi ti sọ̀rọ̀ systematically ó ní ẹ olórí burúkú yẹn gbà tó ló ń fẹ́ olórí burúkú alára yún jọ ìyá arúgbó wèrè yẹn ṣé Bísí tó jẹ́ tó trans jẹ́ pé Bísí ló fẹ́ ló fẹ́ máa pòwe mọ́ ṣé Bísí màláìkà tó wà lamẹ́ríkà kò ń ṣòun ìyá tó wà mẹ́ẹ̀ Dublin yẹn òun ló sọ bọ̀ tó bá ṣe pé olórí burúkú ẹ̀ tó wà Dublin yẹn ṣe kíní kan fún you understand me kò ní lè you understand me but ìyẹn ò gbọ́fẹ̀ẹ́ but bó ṣe ti sọ ìyá wa ti mọ̀ pé ìyá tó ń sọ nìyẹn but ẹ̀ máa gbọ́ later wo bible lele bible lele ṣó ti yé mo dẹ̀ sọ fún yín gbà yẹn pé ní oṣù òdìyẹ náà ti ń da gbogbo marriage àwọn tó bá kọjá lọ́dọ̀ wọn rú kẹ́ńdù nígbà tó ń fi bẹ kẹ́ńdù nǹkan tó ń sọ lójú mi lèmi sọ yìí o ẹni tó sọ mi ò dẹ̀ ní sọ nígbà tó ń bẹ̀ sí Fúnkẹ́ Akíndélé torí pé ó gba oh god ó gba um, ambassador i mean kíta ló àbá ó ṣe ambassador fún Glo ngbà yẹn wọ́n ní wọ́n san ten million abẹ́lẹ̀ náà kọ́kọ́ san fún so nígbà yẹn owó yẹn sì heavy ó dàbí kí wọ́n sọ pé èèyàn gba hundred two hundred million sí so owó tó gbà ngbà yẹn mọ́ṣe ti gbọ́ báyìí wọ́n dẹ̀ kí ń gbọ́ pé wọ́n gbowó kan lóṣòdì sáré àkókò kí ń gbọ́ pówó kan wọlé sọ́wọ́ èèyàn ó máa máa clinch mẹ́ni yẹn ni you know gbogbo àwọn èèyàn tí ẹsáwọ́ọ̀dù màmá lòun fẹ́ nìkan lówó lánàá two hundred thousand tí ó bá fún ẹni yẹn lówó gbogbo àwọn tó yẹ kí Koko Zaria máa fún lówó gbogbo pátá ni ẹsábọ̀dù màmá ló máa ẹsábọ̀dù bó máa ní kó máa bá òun fún wọn lówó because nísìn ṣe àmọ́ pé MC ò sí ní position so wọ́n máa ti fún wọn so wọ́n máa ní kó fún wọn tó bá dẹ̀ ti gba hundred tó bá ní kó fẹ́lẹ̀ ní hundred tó bá fún ní hundred á gba owó yẹn padà lọ́wọ́ ẹni á fẹ́ yẹn twenty five àmú seventy five bí Koko Zaria ṣe ń ṣe nìyẹn bó bá dẹ̀ tún ṣe náà ìyàwó ẹ̀ Kudi yẹn ó mọ̀ ń pa ẹ̀ Kudi ó mọ̀ everything do you understand me ó mọ̀ everything so Koko Zaria involve nínú baby factory do you understand nígbà yẹn tó gbowó bó ti sọ sẹ́yìn mi ò fẹ́ máa sọ gbogbo sórí yẹn mọ́ torí kò sáyè fún nígbà tí ngbà náà nǹkan ó ti yé mo ti sọ́ngbà yẹn tí wọ́n yan èèyàn láti Ọ̀ṣọ́dì mẹ́yẹn kó tó di pé MC jẹ kinní kan lóṣòdì ni mo ti wá sóṣòdì yá mọ̀ pé mo sọ ibi tó ẹni tó bá sọ pé ibi tó bá jìnnà làwọn èèyàn máa sọ pé lẹ́rìí òun wà awọ kí la fẹ́ sọ kí la fẹ́ sọ nínú irọ́ bọ̀ Koko Zaria yẹn tí ò bá jẹ́ pé ìjọba ló ń bẹ̀ níṣẹ́ ó yẹ kí wọ́n pa á torí mo ń gbọ́ wọ́n máa nawọ́ sókè àwọn ìjọba ló bẹ̀ ń ṣe o ìjọba ò dẹ̀lẹ́mí rò pé wọ́n lè bẹ̀ ní Soko Zaria níṣẹ́ tó bá dẹ̀ jẹ́ ìjọba náà kán bá wa kán bá wa pa torí pé tán bá ti lòyàn fún iṣẹ́ burúkú náà ń gbà míì táwọn èèyàn bá sọ pé kán lọ assassinate ẹnìkan tán bá tún yáṣẹ náà máa sọ pé kán lọ yanjú ẹ̀ sọ̀rọ̀ káṣọ wọn bá tú ẹ tètè pa Zaria o torí wà ó wà involve torí wọn lọmọ tí Kúdírà pé baby factory ni ó nìyẹn wọn ní baby factory lọmọ yẹn nítorí pé ó fẹ́ compete pẹ̀lú MC Koko Zaria Koko Zaria lè bá ti kò sí ẹni tí ò lè bá tiẹ̀ jẹ́ ṣé mo kan báìbù lélẹ̀ ṣe rí nígbà tí mo máa ń rí tí mi ò lè ń gbogbo wà tí mo wà nínú tí mo rẹ́ǹtì lé sínú ilé ẹ̀yẹn tí sọ́lá náà ń gbélé mi lè mọ̀ láyé pé ń bá Wàsíù Àyìnlé sọ̀rọ̀ pé tó bá rí Wàsíù báyìí ó máa dàbí pé ó máa pa ni tó bá bẹ̀rẹ̀ èpè burúkú burúkú ní orí Wàsíù Àyìndé báìbù rèé tí ó bá bẹ̀rẹ̀ pé burúkú burúkú lórí Wàsíù Àyìndé bọ̀tí níjọ́ kan ṣe mọ̀ pé fúláàtì ti ẹ̀ rèé fúláàtì mi rèé so tẹ́ bá ṣí fúláàtì ẹ̀ báyìí ẹ máa rí pé Wàsíù Àyìndé picture ló gbé kò tún gbé tmc gan i kò gbé ti Pasuma gan kò gbé sínú fúláàtì ẹ̀ Wàsíù Àyìndé picture báyìí ló gbé sínú picture ẹ̀ ló gbé sínú pálọ̀ ẹ̀ mi ìwà lè sọ bóyá ti pàṣọ wà bẹ́ẹ̀ sí o Wàsíù Àyìndé picture ló gbé síbẹ̀ tó bá dẹ̀ kú tí ò bá sí Wàsíù ń bẹ́ẹ̀ pé burúkú èpè burúkú Koko Zaria mo máa ń wò pé ẹtùn sáàlẹ tínú bá ń bí mi sí ọ̀sìn I show it to people mi ní ṣépè fún ẹ lẹ́yìn kí n bẹ rẹ́rìn lójú ayé tínú bá ń bí mi tí n bá rí àti ẹ báyìí bí mo ṣe máa ṣe lẹ́yìn náà nìyẹn tí bá dẹ̀ rí àti mi ò ń pretend anyway bọ̀ mo sọ fún yín bọ̀bọ̀ tó ń pè ní Koko Zaria yìí ó yẹ kán pa ni kì í ṣe rọ ó ti pa ọ̀pọ̀lọpọ̀ kì í ṣe rọ ọlọ́run ilé ìmọ̀ràn ẹ̀jẹ̀ ti pọ̀ lọ́wọ́ Koko Zaria Koko Zaria nígbà yẹn ó ní à tombos ẹ tẹ́lifọ̀dì bá ṣẹ̀mí mo ní kò sẹ́ni tó ṣẹ̀mí à kí n bèrè lọ́wọ́ Bísọ́lá ojú Bísọ́lá náà ló sọ òun lògùn gan òun gbogbo ṣe wọn respect hùn èmi ò rí pé gbogbo òṣòdì yẹn gan àti gbogbo wọn yẹn àtẹnusí gan pọ́fíìsì náà máa jókòó sí mo dẹ̀ rí pé tòótọ́ náà ni mi ì mọ nǹkan tó kó sí nínú lọ́jọ́ náà tó fi ń boast ogun ní kì í ṣe pé lágbára báyìí ogun ní gbogbo kò sí ibi gbogbo abẹ́òkúta àwọn alágbára ẹ̀ náà pọ̀ sí jù láti lọ sí gbogbo ibi tí wọ́n mú àwọn tó ń gé orí tó ń gẹ́rẹ̀ yẹn bẹ́ẹ̀ ni dé gbogbo abẹ́òkúta bẹ̀ ló ti ń ṣe ògùn torí ẹ̀ tí wọ́n bá sọ pé wọ́n mú èèyàn kó tó bá pa èèyàn àfa o ẹnìkan o àwọn babaláwo kan lábẹ́òkúta ní ti máa ń sọ sínú mi pé gún kò sí tí onímọ̀ Koko Zaria kò sí tí union ẹ́ wọ́n ṣe rí pé gbogbo ìgbà tí wọ́n ń tán pariwo yẹn àwọn èèyàn gbé wọ́n like one trend lọ́dọ̀ tèmi kò ṣe nǹkan tó lè tó tó jẹ́ kiri kan sẹ́mi because I know them we been talking we been telling you all gbogbo nǹkan tó ń ṣe ṣótiyé tí ìbá jẹ́ pa pariwo ni irú ọmọ àdùnní tó àdùnní àdè tó ló ń ṣe fíìmù yẹn gbà yẹn tó bẹ̀rẹ̀ sí threatening á ti fi ṣètùtù ayé bẹ́ẹ̀ ni kì í ṣe rá o ṣótiyé gbogbo kíní yẹn ló máa fi wọn gbogbo olè owó owó olè tó kó jọ owó olè gbèsè àtowó olè tó kó jọ àtàjálẹ̀ tó kọ́ sí ìkọ̀tún mẹ́ẹ̀ sí um, kí lorúkọ yẹ ìkọ̀tún náà níbẹ̀ yẹn tó lé hòtẹ́ẹ̀lì òun tó ní nígbà téèyàn máa dá hòtẹ́ẹ̀lì sílẹ̀ tó pè ní sambisa system of sambisa ló kọ sí ó pè ní sambisa ẹ̀mí sambisa. Sabasa forest Sagasa ló pé but sa nígbà eh, tí Yorùbá lòun jẹ́ Sagasa Sagasa àti Sambisa ṣé wọn jọra àti Sàbásà forest ṣé wọn jọra wọn